بسم الله والصلاة والسلام على على أشرف المرسلين وعلى آله وصحبه وموالاهم بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba bákan náà àtọrọ àlékún kí àlékún ìgè fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam akíra wa kú àtàárọ̀ abẹ́lọ́n kí ọlọ́run kí ó mọ̀dá ìgbìyànjú àlùwá ní àyà kí ọlọ́run kí gbà ní ìbádà fún ẹnìkọ̀ọ̀kan wa a rí i pé wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ọjọ́ mọ̀ ń lọ nìyẹn ká má jẹ́ ẹni tí ó fira wa ráre a rí i pé látòrí ijó aláwọ̀kọ́ títí tó fi débi tí ó dé lónìí tó jẹ́ ọjọ́ kẹsàn-án a rí i pé agbọ̀dọ̀ jẹ́ ẹni tí ó gbìyànjú tí ó pa kìtì mọ́rí ká jẹ́ tí ó múra dáadáa torí pé ọ̀rọ̀ ẹ̀sìn kì ṣe ọ̀rọ̀ eré èyí wá ni pé lásìkò ìbá ilé ìsìn báyìí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run láti inú tẹ́rà ọlọ́run ọba àti sunna nabi sallallahu alayhi wa sallam àwọn wa wọ́n wa sọ̀rọ̀ ibẹ̀ wa tí wọ́n wa sọ̀rọ̀ náà nítorí pé àríwá àǹfààní ẹni tí kò ní tí gbọ́ ó kọ́ wọn tẹ́lẹ̀ àbí tí ò ní tí mọ̀ wọn àwọn náà ni adoktor sharafdin gbadebo rọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimẹ̀dínà center eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ abọ́lọ́n kí ọlọ́run kí ó jẹ́ ní àtàrí dáadáa kó jẹ́ kí àwa náà tó ní ẹ̀yìn wọn pẹ́ ní àtàrí dáadáa bismillah. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu al-atamani al-akmalani ala al-bashir an-nadhir. al atamani al akmalani al bashir an nadhir al وعلى آله وصحبه أجمعين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àlàyé tí à ń bá lọ tẹ́lẹ̀ nípa àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn kí ẹni tí ó ń gba Ramadan kó mójútó àti èyí tó jẹ́ ọ̀ranyàn lórí rẹ̀ pé kó jìnà sí nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀gàn ṣíṣe agbọ́dọ̀ jìnnà sí bóyá Ramadan náà ń bẹ àbí òsì Ramadan kí ni wọ́n ń pè ní ẹ̀gàn gan ọ̀rọ̀ ẹ̀yìn ni anabi sallallahu alayhi wa sallam wọ́n bi léèrè malghiba oní dhikruka akhaka bima yakrah kó o máa sọ nípa ọmọ ẹ̀yà rẹ̀ nítorí pé tó bá gbọ́ kò ní dùn ma ọ̀rọ̀ ẹ̀yìn eléyìí nù a sì ti mọ̀ pé eléyìí ń bẹ nínú àwọn àwa eléyìí tó ṣe pé ó ti gbogbo láwùjọ wa ó ti di tọrọ fọ́nkálé nítorí pé ẹ̀gàn ẹ̀gàn ṣíṣe ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ wa kódà débi pé tí èèyàn mẹ́ta bá jókòó nígbà míì tẹ́nìkan nínú wọn bá dìde kó n fẹ́ lọ tọ̀ ẹ rí i pé nígbà tó bá dìde tọ̀ lọ tán ẹni méjì tó kù yẹn ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n máa sọ ọ̀rọ̀ tiẹ̀ wọ́n máa sọ tó ń bá darí dé tẹ́nìkan tó ló ń fẹ́ lọ tọ̀ ẹni méjì tó tún ṣẹ́kù ọ̀rọ̀ tẹni tó lọ tọ̀ ní ìsìn ni wọ́n máa sọ débi pé tó bá kó èèyàn kan nìkan níjókòó ó tún fẹ́ lè máa pẹ̀ gan àwọn méjèèjì lónìí kan tí wọ́n máa dá sọ ẹ̀gán máa ba tìyàn jẹ́ ni ó yẹ ká jìnnà síbàjẹ́ ẹ̀gán ẹ̀gán ẹ̀gán ẹ̀gán ó ti pọ̀ jù ó ti pọ̀ jù àwọn èèyàn tí wọ́n bá rí àìdá lára èèyàn wọn ò ní sọ fún pé kó tún bẹ̀ ṣe ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ wọ́n máa bàjẹ́ lẹ́yìn ni wọ́n máa sọ̀sọ́kùsọ lẹ́yìn rẹ̀ ni eléyìí jẹ́ ìwà tí ò dáa ìwà tí máa jẹ́ kí dáadé èèyàn jóná gẹ́gẹ́ bí iná ti ṣe máa jó bébà ọ̀dọ̀ wọn ká jìnnà sí o nígbà tí ẹnìkan tó jẹ́ arọ lẹ́yìn rẹ̀ ó sọ pé arọ ni ẹnìkan afọ́jú afọ́jú ni ẹ̀ ẹ́ tẹ́nu rẹ̀ ṣe gbófin agbófin ni ṣé lójú rẹ̀ ó sọ fún pé ìwà arọ yìí àbí ó sọ fún pé ìwà afọ́jú yìí àbí ìwà ọbẹ̀ nu gbòfin agbófin yìí lójú rẹ̀ kódà kó ṣe parọ́ ni kódà kó ṣe pafọ́jú ni kó ṣe pé gbòfin agbófin lẹ́nu rẹ̀ rí tó o bá ti lè sọ lẹ́yìn rẹ̀ tó o sì mọ̀ pé kò ní dùnmọ́ láti gbọ́ lójú rẹ̀ àfi kó ṣọ́ra àfi kó ṣọ́ra ọ̀ gbọ́dọ̀ wí torí pé tó o bá ti sọ lẹ́yìn rẹ̀ o ti pẹ̀gbọ́n rẹ̀ tó bá jẹ́ pé nǹkan tó wí hùn kò sí lára rẹ̀ kì í sarọ ó kàn ti ro ni àjẹpọ̀ ti pa ìdúró ńlá mọ́ kì í sí afọ́jú kì í sì solójú kan ojú rẹ̀ kàn dàbí ìgbà tó ṣe pé kò ríran ni ó ti pa ìdúró ńlá mọ́ ẹ jẹ́ ká ṣọ́ra fún gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí àbí ká pè yàn lẹ́yìn rẹ̀ pé òpònú dìndínrín agọ́yún èkéhun ah subhanallah ṣé èsì lè sọ bẹ́ẹ̀ lójú rẹ̀ náà ó dájú pé ẹ̀ lè sọ bẹ́ẹ̀ lójú rẹ̀ kọ́dà ẹ̀ olédè yorùbá nìsín tó bá yẹ pé èèyàn ọba sí ń bẹ̀ á bàbá arúgbó ni bàbá arúgbó ni ṣé lójú rẹ̀ ó sọ pé ìwọ bàbá arúgbó yìí àbọ̀ sọ pé ìwọ bàbá àgbàlagbà yìí ẹ̀hẹ́n igbó wo ni mò ń rú nígbà a wà ń pè mí bàbá arúgbó orí pé mo kọ̀yìn lọ́wọ́ ń pè mí bàbá arúgbó lójú rẹ̀ ò ní pè mí bàbá arúgbó àmọ́ lẹ́yìn rẹ̀ yọ́ arúgbó ni so gbogbo eléyìí ọ̀n bẹ nínú pé yẹn ń pẹ́ gàn torí pé wa alayhi wa sallam ọkọ̀ fún wa ó sì fi yé wa pé ń bẹ nínú wa tí máa gbogbo dáadé yẹn tí ó jẹ tí ó fi tán ráúráú bá kọ́ sànù wa ẹ̀gàn bá ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi mayta fakarihtumuhu ọlọ́wọ́n bá ní apá kan nínú yín o wọn gbọ́dọ̀ máa pẹ̀gàn apá kejì o abẹ́nìkan nínú yín ọwọ́ àwù kọ́ máa jẹ òkú ńbẹ́tẹ ẹran ọmọ ìyá rẹ̀ bí kò sẹ́ni tó wù ajẹ́pá àpèjúwe ó dàbí àpèjúwe ẹni tó kó fọ́ọ̀kù tó kọ̀bẹ lọ́wọ́ tó mú síbí lọ́wọ́ tí ń jẹ ẹran ọmọ ìyá rẹ̀ tó ti kú ni ah! fún ẹni tó ṣe pé ó ń pẹ̀gàn ọmọlàkejì rẹ̀ bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa ó fún wa nírò lórí ìjọ tó lọ́wọ́ bá mú ìrìn àjò òru ó lòun kan tó ṣe pé ìkànnà wọn sọ̀nbọ̀lọ̀ sọ̀nbọ̀lọ̀ yìí ó sì jẹ́ tó yẹ pé ni wọ́n fi yìí wọ́n fi hara wọn lójú wọ́n fi hara wọn láyà anabi wa lọ́dọ̀ mọ̀lẹ́kà قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم رواه أبو داود ọlọ́run eléyìí làwọn ẹni gbọ́ pé wọ́n máa jẹran àwọn èèyàn ni àwọn ẹlẹ́gàn nìyẹn àwọn apẹ̀gàn nìyẹn àwọn olùsọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dànù àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa ba iye àwọn èèyàn jẹ́ wọ́n máa sọ̀rọ̀ wọn wọ́n máa tako wọ́n máa tako sí aṣọ àlá wọn nígbà tí wọ́n bá ti sí ń bẹ̀. alimami Abu Dawud òun ló gbé ẹgbàá wáyé jáde ọ̀rẹ́ àṣọ ẹnu rẹ bàbá ẹlẹ́gàn ẹ̀gàn yìí pọ̀ ẹ̀gàn ọ̀pẹ̀gàn títí títí títí o tún pẹ̀gàn bàbá àtìyá rẹ̀ a sì sọ pé ẹ̀gàn níbi tó burú dé tí ì máa ba tèèyàn jẹ́ dé èèyàn gbọ́dọ̀ jìnnà sí ẹni tí a fẹ́ràn ńlá máa sọ̀rọ̀ lẹ́yìn láìda ẹni tá a fẹ́ràn ńlá máa bàjẹ́ kí ló dé tó fi jẹ́ pé ẹni tá a fẹ́ràn là ń bàjẹ́ ẹni tá a fẹ́ràn là ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda tó fi wá jẹ́ pé ládàá tiwa tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ẹni tá a fẹ́ràn tá a kórìíra ni wọ́n padà kó fún kí ló dé tá a máa pẹ̀gàn bàbá àtìyá wa torí pé bàbá àtìyá rẹ̀ á ó dájú pọ̀ sáfẹ́ràn dádì rẹ̀ ọ̀dájú pọ̀ fẹràn mami rẹ àwọn ló yẹ ọmọ pẹ̀ gan tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmọ̀ kó mú ládàá rẹ̀ kó rẹ bàbá kó mú kó ya rẹ̀ bóyá àwọn ò tiẹ̀ rọ́nà lọ ṣé kò pé ọjọ́ kọjá pé ẹni tó fẹ́ràn ló tún wá ń pẹ̀ gan tó tún wá mú ládàá tiẹ̀ tí wọ́n bùn torí ọ̀dọ̀ wa ẹja jìnà sẹ́gàn o ẹja jìnà sẹ́gàn ọ̀dà èmi àmọ́ màá máa jókòó yìí sì máa dùn mami màá máa gbọ́ náà nínú àwọn àwà burúkú tá a tún gbọ́dọ̀ jìnnà sí òun náà ni rọmọdọ́nà ń bẹ àbí òsì rọmọdọ́nà òun lò fófò òfófó ṣíṣe òun nìkan máa ká ẹnìkan á lọ gbé fẹ́lómi lọ́nà tí ó fi dárúgú ọtọ ní sọ àwọn àlọ́ gbé kalẹ̀ mi tí ó fi dá wàhálà lẹ̀ pé àkọ́dà lágbájá ó ní tí pẹ̀lú rẹ tó dé bá ṣe mẹ́rin jọ́nà gbà ṣe kò sọ bẹ́ẹ̀ tó ń tinú ó ti wá nínú yóò ti nínú pé níjọ́ táwọn bá sì gbàgbé òun náà táwọn bá pàdé òun náà gbà so báyìí òfófó a máa ṣiṣẹ́ ẹ̀dán yìí máa dàrin àwọn èèyàn roni òfófó yìí sì ráyè ìjókòó láwùjọ àyàfi ibi táwọn bá ti dilẹ̀ táwọn èèyàn bá dilẹ̀ tí wọn ò nígbà ṣẹ́ àwọn ní ráyè òfófó ẹlòmíín nígbà ṣẹ́ kò ní lọ sídìí iṣẹ́ rẹ̀ bóyá ṣe bíríkìlẹ̀yà ní í ṣe ni bóyá ṣe kápẹ́ńtà ní í ṣe ni bóyá ṣe kunlékunlé ní í ṣe ni bóyá ṣe olùkọ́ náà lòun náà ṣe ni kò ní gbàdí iṣẹ́ rẹ̀ lọ́kọ́lọ́ jókòó ká bẹ́ẹ̀ yọ ọmọ wa wẹ́ni tóun àti ẹ̀ tí wọ́n máa jọ tàkúrọ̀sọ ọ̀rọ̀ lórí òfófó atótónu gbogbo ń tójú wọn ò tó wọ́n máa wíwí kúrú wọ́n máa fẹnu wa rọ́ọ̀fù so eléyìí ni máa dá òfófó lẹ̀ nígbà tí yẹn bá ti dilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àárín àwọn obìnrin lòfófó ti pọ̀ jù nítorí pé àwọn ló máa ń dilẹ̀ jù àwọn obìnrin ò tiẹ̀ ráyè òfófó mọ́ bí àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn ń ti wọn àwọn ò kọjú mọ́sẹ́ mọ́ òfófó lókù táwọn mú gbọ́ òfófó agbọ́dọ̀ jìnnà sí o bóyá rọmọdán náà ń bẹ àbí òtí ẹ̀ sí rọmọdán ẹ̀ẹ́rì anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá nínú ẹgbà ọ̀rọ̀ eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde látọ̀dọ̀ abdullah ibn abbas radiyallahu anhuma wala anabi wa ọkọ̀ jágbára sàárè méjì kan ó wá ní innahuma la yu'adhaban mo fi ọlọ́wọ́n bá búra pé wọ́n fìyà jẹ ẹni kíní kejì tí ń bẹ nù sàárè yìí sàkíyèsí o kìí ṣe káfíìrì lọ́wọ́ àánú sàárè o mùsùlùmí làwọn méjèèjì o anábì sọ pé ìyà ń jẹ wọ́n báyìí wọ́n máa ń yọ àdìdẹ́bẹ́ni fi kẹ̀bíìrì ntí àṣẹ ntí torí rẹ̀ fìyà jẹ wọ́n nù sàárè yìí kìí ṣe nǹkan kan tó lọ títì kìí ṣẹ̀ṣẹ̀ kan tó tóbi ọ̀kan nínú àwọn méjèèjì fẹ̀kẹ́ẹ̀nà láyé stẹ́ǹzì homin bawlẹ̀ tọ́ba tọ̀ kìí táàbà dáadáa kìí tá bàtọ̀bàtọ̀ orí nǹkan bẹ́ẹ̀ ibi tí <laughs> àṣẹ wàhálà ni wọn náà ra gbálí lọ́yẹ́ pé ọ̀tọ̀ ó tún pòtọ̀ mọ́ra yọ ọ̀tọ̀ yọ ṣe yókù nù ṣòkòtò tọ̀ ara ti máa fa wàhálà nù sàárè nù. wa amma al-akhar anábì ní ẹnìkejì fa kana yamshi bin namima olófòfò ni olófòfò ni òfófó ni máa ṣe láàrin àwọn èèyàn torí ẹ òfófó tẹ rí yẹn ó máa ń bá àwọn èèyàn jẹ ó sì máa ń bá àwùjọ jẹ ó sì máa ń tú àárín àwọn èèyàn ó máa ń tú àárín wọn ká yóò sọ wọn dọ̀tá ọ̀tá ara wọn yóò di pé wọ́n kọ̀yìn síra wọn torí ẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ wọ̀ wà o náà lọ́lọ́ sọ nù alukur'an kò wala tuti' kulla hallafin mahin hammazin masha'in binamin nínú àwọn ẹni tó lọ́wọ́ bá lè gbọ́dọ̀ gbọ́dọ̀ sí lẹ́nu àwọn náà làwọn olófòfò wọ́n gbọ́rọ̀ olófòfò torí tí wọ́n ti gbọ́rọ̀ olófòfò ó dájú pé ẹni tí ń fẹ́ kó ṣẹlẹ̀ láì dá yóò máa ṣẹlẹ̀ ṣebí náà lọ́wọ́ bá lẹ́dàá sọ pé minal jinnati wan nas àwọn ṣaitan wọ́n ń bẹ nínú àlùjànnú wọ́n sì ń bẹ nínú àwọn èèyàn olófòfó náà iṣẹ́ ìṣètọ́nù ló náà ṣe yọ darin àwọn èèyàn rú ni ó lè darin ọkọ àti ìyàwó rú débi pé wọn ò ní fẹ́ ríra ọmọ ó lè darin bàbá àtọmọ rú débi pé wọn ò ní fẹ́ ríra ọmọ ó lè darin ọmọ ìyá rú títí débi pé wọn ò ní fẹ́ rìn pàdé ara ọmọ sọ́dà bàbá olófòfó yẹ olófòfó kó kúkú dá jìnà sí àbí òsì mímọ sí àwọn èèyàn jàǹbá nínú nínú sí ọwọ́ wa nínú wa ká sí ìjàǹbá ṣíṣe o bóyá ni bóyá a máa fi nǹkan háyà fáwọn ni bóyá iṣẹ́ ọwọ́ o bóyá ó jẹ́ alágbàtà àbí ó ni tó ṣe pé wọ́n gbà ni a gbọ́dọ̀ jìnà sí ìjàǹbá ṣíṣe nínú gbogbo ní tá à ń ń ṣe jàmá kódà kẹ́nìkó tiẹ̀ wá bọ̀ ó ní ẹ dá májàmbá rẹ̀ májàmbá rẹ̀ nítorí ọba mọ̀ lódodo ni kò sọ fún kì í ṣe pé òtítọ́ ni mo bá sọ ń bá sọ dodo pọ̀pọ̀lọpọ̀ ti ṣe é ṣe wọ́n wá wọ́n wá tara wọn jẹ wọ́n wọ́n parọ́ fọmọlá kejì wọn ò ní sọ ti sọ dodo fún tó bá ti wá di pọ́nítì ọwọ́ àṣẹ ọjà kulẹ̀ wọ́n tún wá dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ wọ́n máa rẹ́rìn torí ẹ̀ ìjàmbá nínú ẹ̀ṣẹ̀ ńlá ló wà nínú ẹ̀ṣẹ̀ ńlá ló wà anábìyà sallallahu alaihi wa sallam sọ pé kò sí ń pẹ̀lú gbogbo ẹni tó bá jó ń jàǹbá ìsìláàmù ọ̀faramaka jọ ń jàǹbá anabi ni man ghashana falaysa minna ẹnikẹ́ni tó bá ti lè jàǹbá wa kò lè jọ́kan nínú wa nínú ẹgbà wa mi anabi ni man ghasha falaysa minni rawahu muslim ẹnikẹ́ni tó bá ti lè ṣe jàǹbá kò sí ntọ́ka mi pẹ̀lú ẹ̀ kò sí ntọ́ka mi pẹ̀lú ẹ̀ ìjàǹbá ń ṣẹlẹ̀ jàmá púpọ̀ láwùjọ wa ìjàǹbá ń ṣẹlẹ̀ púpọ̀ láwùjọ wa èèyàn mélòó ni wọ́n kówó fún èèyàn mélòó wọ́n kówó fún tí wọ́n bá bí wọ́n ṣe kó fún tí ò ti ní jàǹbá torí ọmọ da lásà nípa tó wo lówó àtòwò ẹni ọlọ́nsá tó má fi kàn wọ́n wà gẹ́gẹ́ bí àṣà tọ́pọ̀lọpọ̀ máa dá nítorí wọ́n ti mọra wọn ló ń jàǹbá. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí nígbà tó jẹ́ pé wọ́n gbé táyà wá fún wọn ní kó bá wọn yẹ̀ wò kí ló ṣe táyà tí táyà fi di pọ́ lọ́ọ̀lẹ̀ ìwọ́ sì wò ó rí i pé èso kan lógun ìgbà tí bàbá ń táyà òde oléso márùn lógun ọ gbowó na lé ayé ṣùgbọ́n bụ ló sì wá fọra rẹ mọ́ tó bá jíjọ́ gbẹ̀ndà kìyàmà ṣe bọ́ nínú àwọn èèyàn ìní wọn ń ta epo pupa fáwọn èèyàn nínú rọ epo dé ibì kan sì fomi kún yòókù fomi là fún wa ní rọ omi sínú jẹ́ríkà tí wọ́n rọ sínú kẹ́gì wọ́n rọra fi òróró díẹ̀ wọ́n fi lórí òróró díẹ̀ tí wọ́n

ẹni tí wọ́n fọkàn tán tọ́fọ̀rọ̀ lé lọ́wọ́ májẹ̀ nìkan gbọ́ o o sì ń sọ fẹ́ lómi ìpẹ́tọ̀ wọ́n ni májẹ̀ yẹn ọgbọ́ o wọ́n ni májẹ̀ yẹn ọgbọ́ o wọ́n nìkan mọ́ sọ fún o o ti ṣèjàmbá gbogbo eléyìí àgbọ̀dọ̀ bá lọ́wọ́ mùsùlùmí nínú àwọn ọ̀wà burúkú ni wọ́n fọkàn tán wọ́n gbé nǹkan lé ọlọ́pẹ́ máa mójútó o sì dárú ọ̀bàjẹ́ wọn náà lọ dá tiẹ̀ lẹ̀ ìjàmbá ni wọ́n pe léyìn báwo ló ti ṣe fẹ́ sọ fọ́lọ́n tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù o kò sí ọgbọ́n téèyàn lè rí dá fọ́lọ́n tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyam bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná ló ṣe wípé àwọn tí wọn ìjàmbá ti gbẹ́rù wọ̀ wọ́n lọ́rùn wọ́n ń wọ̀ ká ni bí ìdánsíkí ìjàmbá yìí kò ṣe wọn ò ṣe é yàyà ìjàmbá gbogbo bó ṣe lè wù kí wọ́n yàgbẹ́ tó láyé wọn ò lè yà jàmbá nù wọn dànù tán àfikọ́ lọ́wọ́ bọ́ sànù wa ìjàmbá ò sí nù wà tó dáa wọ́n wá fi ń kí ọ wọ́n ní jàmbá bàbá ìjàmbá bàbá ó ní ah ọkùnrin là ń gbóṣùbà fún ah, ọkùnrin irú èwo nìyẹn ìwàkiwà ní jàǹbá kì ṣe ìwà tó dára ìwà tó ṣe pé tó bá wù anabi sallallahu alaihi ni kò sí tọkàn subhanallah bákan náà nínú àwọn àwà burúkú eré ìtọ́ ẹ̀ka jìnnà sí òun náà ni àwọn àwa gbọ́ àwọn gbọ́ orin àwọn gbọ́ ìlú àwọn kìjọ́mọ́lẹ̀ àwọn tàdírẹ́kì lórí pé kíni gan-an lórí àṣeyege wo la ti ṣe náà rí tíkẹ́ẹ̀tì wo la ti rí gbà náà rí wípé tí wọ́n jà sí rere a sì ti rọ́nà àti pé aburú kan sì ti ń retí wa yóò jà sí rere láyé yóò jà sí rere lálùkìyàmà anabi sallallahu alayhi wa sallam síbẹ̀ tí mo kọ́ sọ fún wa bí tó bá ṣe pé ìgbà máa ń tẹ̀mí mà ní ìwọ̀nba díẹ̀ lè bá máa rẹ́rìn ẹ̀ bá máa sunkún púpọ̀ ni ẹ dákun jàmá ẹ já ronú ilé ayé wa tá a wà yí báyìí afárá ni eléyìí tó ṣe pé ibẹ̀ náà làá gbà láti lọ sọ́la àlùkìyàmà ẹni tó bá jẹ́ pé ijó náà nì ìlú nì ìfọn nì iná ló fi ṣẹlẹ̀ ayé ń bì báyìí ó ti gbàgbé pé ntọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ dá wa òun náà ní ká wálé ayé ká wá sí àbí wọ́n gbọ́ nínú alukur'an nínú suratu dhariyat tọ́lọ́n ti ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin ọlọ́wọ́n bá ní wọn dá àlùjánu wọn sì dá ènìyàn nítorí nǹkan míì yàtọ̀ sí kí wọ́n lè ba àmọ́ jọ́sìn fún òun tọrọ àrísìkí kan lọ́dọ̀ wa òun tọrọ ìjẹ àtìmú kan lọ́dọ̀ wa òun tọrọ pípẹ́ bọ́ torí pé ọlọ́run ọba lọ́ba tí rọni lọ́rọ̀ alágbára tó nípa jọmọ ọdọwọ wa ìjà ṣọ́ra báwọn erékeré àwọn ẹ̀fẹ̀ eléyìí náà lọ́mọ kó rà ó rẹ níbi bá lórí kíni ò àtúbọ̀tán ò tí ẹ̀ ronú bíi ti wùlé ó kéré mọ́ o ronú ọjọ́ tí ó kù ọkùnra rẹ nìkan nínú sàárì tó ṣe pé ẹnìkan ò sí tí ọbẹ̀ pẹ̀lú rẹ wọ nìkan náà ni ọ̀rọ̀ wa gba ká ronú ó sì gba ká nípalẹ̀mọ́ tó dáa nítorí pé bí ọba jẹ́ lónìí ọmọ lè jẹ́ lọ́la tí ọba jọ́dún yìí ọmọ lè jọ́dún tó ń bọ̀ jẹ ọjọ́ à ń bọ̀ ọjọ́ alẹ́ lẹ́yìn رضي الله عنه وقوى لك ولك اني إذا صمت فليصم سمعك وبصرك ولسانك عن الكذب والمحارم ودع عنك أذى الجار وليكن عليك وقار وسكينة ولا يكن يوم صومك ويوم فطرك سواء جابر بن عبد الله رضي الله عنه ó ní gbogbo ẹni tí bá ń ṣe suyam tí bá ń gba Ramadan tó kó ẹnu ró níbi jíjẹ àti mímu kó yà tún kó etí rẹ̀ náà ró kó má fi gbọ́gbọ́ kú gbọ́ o kó kójú rẹ̀ ró o kó má fi wòwò kú o kó kó ahọ́n rẹ̀ ró o kó má parọ́ o kó kó ahọ́n rẹ̀ ró kó jìnà sí gbogbo ń tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ní sísọ kó sọ́ra kó kóra ró kó má fara ní alábàgbé rẹ̀ kó ẹni tó jẹ́ pé. yóò máa hùwà alápọ̀nlé yóò sì máa ṣe mẹ́lọ́mẹ́lọ́ kó má kí ọjọ tí òun ṣe sóyà kó má jẹ́ kí ọjọ tó ń kẹnuró fi ṣẹ̀sìn fọlọ kọ dàbí ọjọ tí òun kẹnuró Allahu akbar eléyìí túmọ̀ sí pé ìwọ tó pé sọ́wọ́mù rẹ ọsọ ó jìnnà sí gbogbo wa pálapàla ó jìnnà gbogbo wa ségesège ìwọ gan-an ni ká ṣùgbọ́n wọn tó ọ̀sọ́ tiẹ̀ tó ẹ pé jágbajàgba pálapàla rádaràdan kátàkátà náà ni ó kù díẹ̀ káàtó wáyé o lẹ́yìn àwọn nǹkan tí a ti wá sọ pé ọjọ́ ara yàn kẹ́ni tí ń sọ sọ́yà kó sọ́ra kó sọ́ra fún àti ara kó ti ẹ̀fẹ́ wípé kéèyàn ó ṣe tí súnà anábì nínú Ramadan yìí àwọn nǹkan wọ̀nyí ni asahur oúnjẹ tá à ń jẹ ní sáàrì onáà ló ń jẹ tá a máa jẹ lẹ́bàá àlùfájàrí fẹ́ yọ nítorí àkókò tá a máa jẹ iná ni wọ́n ṣe sọ lórúkọ yìí torí àsìkò tá à ń jẹ ní asahar asahar oúnjẹ yìí wọ́n ń pè ní asahur sọ́yà pé yorùbá náà gbàdáwọ̀ fẹ́ pè wọ́n ní sáàrì kò burú eléyìí ò burú rárá nítorí kò sí ha léde yorùbá táàbì sọ pé asahur asahur ọ̀pọ̀lọpọ̀ lè má lè pe asahur so àwọn mùsùlùmí àkọ́kọ́ àwọn bá dá pé pé sáárì hmm, sáárì kò sí wàhálà ń bẹ̀ so ń jẹ sáárì tá à ń jẹ yìí báyìí sunna anabi sallallahu alaihi wasallam o kò yẹ ká pàtì o èèyàn yẹ kó èèyàn jẹ lójoojúmọ́ anabi ni tasaharu fa inna fi sahuri baraka muttafaqun alayhi ẹ máa jẹ sàárì o torí ìbùkún ń bẹ nínú oúnjẹ sàárì Bukhari àti Muslim ló gbà wá ìdí tá a fi sọ pé ṣẹ̀rí àfẹ́ká ṣe ó ní pé tó o bá ṣe o ò dẹ́sẹ̀ ìwọ lọ́kàn síra rẹ torí pé tó o bá jẹun ní sàárì ó ṣeé ṣe kébi ó tètè náwó gan so o sì gbọ́dọ̀ kára o sì gbọ́dọ̀ máa pọ́njú so àmọ́ tó bá jẹ sàárì wàá rí pé wọ́n ran ara rẹ lọ́wọ́ bákan náà Amr ibn al-As radiyallahu anhu ọlọ́nàbí sallallahu alayhi wa sallam sọ pé faslu ma bayna siyamina wa siyami ahli al-kitab aklatu as-sahur inú ìyàtọ̀ tó wà láàrin siyamu tàwa mùsùlùmí àti ti àwọn ahli al-kitab àwọn yahud àti nasara òun náà nípa àwọn máa àwọn ò ní ń jẹ lọ́dọ̀ wọn anabi sallallahu alayhi ó sì fi ó fi ó ṣàfihàn fún wa irú dáadáa tí ń bẹ nínú kí èèyàn máa fi dẹ́bìnú jíjẹ kó máa fi sóúnjẹ sàárì ó ní ni'ma ni'ma sahuru al-mu'mini at-tamr eléyìí tó dáa nínú sàárì mọ́mìnì ó náà ní dẹ́bìnú Abu Dawud ló gbà wá ó túbọ̀ sí kíta ìwà ti jẹ dẹ́bìnú ó ti tó ń sàárì tó bá ti jẹ dẹ́bìnú díẹ̀ tó fi lè kó nóró ó ti tó ní sàárì torí ẹ̀ anábì sallallahu ó fi hàn pé as-sahuru kulluhu barakah ìbùkún ni gbogbo sàárì jíjẹ o fala tada'u ẹ má pàtì ẹ má pàtì walau an yajra'a ahadukum jur'atan min ma' kódà kó ṣe pé awa ń tà lè jẹ àárí ọwọ́ gẹ omi kan náà lákàn mọ́ bẹ́ẹ̀ bá ti mú gẹ kan ó ti dà káìpé yẹn ò rí njọ́ jẹ torí fa inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutasahhirin rawahu ahmed wa qala al-Mundhiri isnaduhu qawi nítorí pé ọlọ́run ọba àtàwọn màláíkà rẹ̀ wọ́n máa ṣèké àtìgẹ̀ fún àwọn ẹni tó bá ń jẹ sààrì alimami ahmed ló gbà wá alimami al wọ́n sì ní ọ̀nà tó gbà wá ó agbára so ọ ayẹ kẹ́ni tí bá ń jẹ sààrì kó ní nínú àníyàn rẹ̀ pèsè ni mò ń jẹ sààrì yìí o láti tẹ̀lé àṣẹ anabi wa sallallahu alayhi wa sallam wọ́n sì fi ń kọ́ sí èsì ànábì sallallahu alayhi wa sallam nítorí kí sáàrì rẹ̀ kó lè bá jẹ́ ìjọsìn kó má bàa jẹ́rẹ́ lásán kéèyàn ó sì tún láníyàn pé òun jẹ sáàrì kí òun lè bá lágbára láti fi ṣẹ̀sìn fọlọ́wọn ọba wa kó tún lè gba aládé eléyìn lọ́tọ̀ súnlẹ̀ sí ni pé ká mọ̀ máa yára jẹ sáàrì yẹn ká lọ lára díẹ̀ bá àgbà tí àlùfájàre ó ti fẹ́ yọ bí kọjá pé ìgbà tí àlùfájàre ń yọ nísìn láago márùn ọkọjá ìṣẹ́jú méje ọkọjá ìṣẹ́jú mẹ́fà kéèyàn máa jẹ sàárì rẹ̀ láti bí aago mẹ́rin àbọ̀ so eléyìí ló dáa kéèyàn sì ti parí rẹ̀ bóyá níbi aago márùn eléyìí jẹ́ ntò dáa kọ́ má jẹ́ pé wọ́n ti wá lọ jẹ sàárì lẹ̀ láti bí aago méjì lóru àbí aago kan òru tí wọ́n wá di pé kò ní tí kò ní tí àsìkò kan èèyàn alhamdulilayi adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn wàgbà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùkọ́ wa kọ́nà jẹ́ kí a rí wọn pẹ́ a rí i pé ọlọ́kanjọ̀kan ọ̀rọ̀ bí wọ́n ti bá a sọ ọ́n ṣùgbọ́n jẹun tó ba ẹ lẹ́rù jù bẹ́ẹ̀ bí tó ní ìbéèrè fi sọwọ́ sí wa nígbà yìí ni wípé à ọlọ́run ṣàánú wa nípa nípa àwọn nǹkan tó lè ba sọ́ọ̀mù jẹ́ tẹ̀ ṣàlàyé fún wa yìí wọ́n ní ká pé èèyàn bá jẹ́ ẹni tó jókòó níbi iṣẹ́ tí ń pẹ̀gàn àbọ̀jẹ́ ẹni tí ògẹ́gẹ́ ń pa ẹ̀gàn wọ́n ní ṣé sọ́ọ̀mù jẹ́ yẹn ṣé ó bàjẹ́ ni kọ́gbà kótó òun ò ní sáwùmù níjọ́ yẹn òun ó tún lè san lẹ́yìn Ramadan àbí kí ni ó sì ẹ̀ jẹ́ ìwà àforíjì ẹ̀ṣẹ̀ táwọn ṣẹ̀ yẹn látàrí pé àwọn ọmọ ẹlẹ́ẹ̀kejì bẹ̀ wọ́n ní pé eré àbí táwọn ń gbé ọjọ́ ibi táwọn ọmọ iléèwé pọ̀ sí pé táwọn bá wò tá ní ìsìn àwọn tó lè ba sọ́ọ̀mù èèyàn jẹ́ lọ́pọ̀ lára àwọn ọmọbìnrin tí ní àwùjọ bẹ̀ wípé àwọn ọmọ kò ní ṣàǹfààní ètò tó wá sí ẹ̀ láàánú jù bẹ́ẹ̀ ní pẹ̀tọ́ ètò jẹ́ mùsùlùmí tó ń bẹ́ẹ̀ nu wọn ó jẹ́ pé ìmúra orí ibú tí wọ́n mú bọ̀ kí rọmọdún tó wọlé iná wọn sì tó mú báwo làwọn fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú sáàmù ìyẹn. alhamdulillah ndúrà pé ń ṣe ọ̀ṣùyà tó sì jẹ́ pé bóyá tó ń pẹ́ gan-an tó ń ṣòfófó àbójókòó ibi tí wọ́n ti ń ṣe àní pé kó ti torí rẹ̀ kọ́ máa jẹun àmọ́ ti kó bá ṣùyàmù rẹ̀ torí àdìsí anabi sallallahu alaihi wasallam fi hàn pọ́pọ̀ nínú àwọn tó ń sọ siyam kam min sa'imin laysa lahu min siyamihi illa al-ju' wal-'atash ọ̀pọ̀ nínú àwọn ẹni tí wọ́n ń ṣe siyam tó yẹ kó wọn ní ládàá kan lọ́dọ̀ ebi àtòǹgbẹ lọ tọ lè ti bọ́ sábẹ́ látàrí gbọ́kúgbọ́ tó ń gbọ́ látàrí sọkúsọ tó ń sọ látàrí ìwòkuwò tí ń wò ẹni tó bá jẹ́ pé láwùjọ rẹ̀ ọ̀tún àtòsí gbogbo ibi tó bá wò ìwòkuwò ìríkúrì náà lọ́wọ́ à ń bẹ̀ wàá sọ ojú rẹ ni lóde wọn bó bá ṣe lágbára mọ́ ò ní lọ jókòó níbi tó ti wòwò kú wò níbi tó ti rírì kórè ọlọ́run bá mà níyà rẹ̀ lópin ìgbà tó bá kàn sọ́ra rẹ̀ nǹkan kan wá bọ́ sí iwájú rẹ̀ tó rí o sì tètè gbójú kúrò ń bẹ ò tún wò lẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ yẹn kì í ṣẹ̀ṣẹ̀ ọba tún ti wá wò lẹ́ẹ̀kejì ẹ̀kẹta ìgbà náà lọ́wọ́ ń dáràn. alhamdulilayi rabbil alamin náà láti gbọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn tó fi sọwọ́ sí wa òun ni wípé wọ́n ní wípé àwọn jẹ́ ẹni tí wọ́n jẹ́ àwọn èèyàn fún sàárì jíjẹ nítorí nítorí ìdí àwọn owó jẹ́ni tó wá jẹ́ríkà àti kóńdó táwọn fi máa ń lu ìlú láti fi jí àwọn èèyàn sàdédé làwọn rí bàbá kan tó pàdé àwọn ọjọ́ kan pé káwọn mọ́tò dádúgbò àwọn mọ́ torí pé wọ́n ràn wọ́n rán ní ní táwọn ń ṣe yìí àwọn abẹ́ bèrè pé ṣé ní ẹni tó dí àwọn lọ́wọ́ ọ̀hún ṣé kìí jẹ́ pọ́n fẹ́ jẹ́ ẹni tó fẹ́ takotọ́ lọ tí ò ní jẹ́ káwọn èèyàn rárá àkọ́takọ́tọ́ lọ́run torí pé lù tẹ̀yìn ń lù àti gbogbo agolo gbogbo goro tẹ́ gbé tẹ̀ gbà yẹn ń yà àwọn èèyàn lẹ́nu ni ẹ̀yìn àwọn èèyàn lẹ́nu pé ń jí wéré eléyìí kò sára ẹ̀sìn Islam èyí tí Islam fi kọ́ wa ni pé kájá ni tí ọ̀ràn ra wa lọ bẹ́ẹ̀ mi bá jí ní sáàrì kí n jí alábàgbé mi kálábàgbé mi náà jẹ́ lómi kẹ́lómi náà jẹ́ lómi ẹ bá ti kanlẹ̀kùn sàlámù aleykum àsìkò sàárì ti tó ẹgbàá ládàá lọ́dọ̀ ọlọ́ ìwọ wa ni ká kó gbá ká kó sakara ká kó mele ká máa wá lùka ká máa lùlù wájú ilé àwọn èèyàn ká là ń jó àbúrò ìka haúsá náà máa ṣe pé eh, góró tàṣígẹ̀rì yá wáyé eh, àbí kìnnìkan má chukule àsàlámù aleykum má chukule gbogbo eléyìí ò sínú tí Islam fi kọ́ wa ṣùgbọ́n ọlọ́run ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa rara yín lọ lórí àti ṣe dáadáa ẹ máa rara yín lọ lórí tí ó jẹ́ páyọ̀ lọ ẹ máa rara yín lọ lórí àti ṣẹlọ ẹ máa rara yín lọ lórí tí ó jẹ́ máa takùtọ̀ lọ bákan náà ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àtẹ́kù tó bá jí ní sáàrì kò ní wọ bàtà yọmọ yọlẹ̀tẹ̀ nítorí káwọn alábàágbé ọmọ ṣe ìwà onílù láàmú àrètí àbálágolo láàmú àrètí àbẹ́ni tí wọ́n láàmú àrètí kí ní jẹ́ báwọn tó alihamudulilayi rọ̀bìlà àlẹ́ mi ọ̀rọ̀ náà láti gbọ́ ọjà gbìyànjú káàkiri sára á rí pé ẹlòmíì wọ́n fún kò gbọ́ ó pẹ́ ó sàbòsí sàbòsí sàbòsí ẹnu rẹ̀ fẹ́ gbòdò báyà látara àbòsí àtẹ̀gẹ̀ tí ń tó yẹ lélẹ̀ ọjà jẹ́ ní tí ó kè sára kọ́ mọ́ tí ó mọ̀ fi rọ̀mọ́dọ́ rẹ tí ó mọ̀ jẹ́ tí ó mọ̀ fi ṣeré kọ́ wà níjọ́ gbòǹdì àdìkíyàmọ̀ tí ò ní ní sọ́ọ̀mù kankan tó yẹ lélẹ̀ ẹja gbìyànjú ká kè sára nbí tí ti ń pa ẹ̀gàn kọ́lọ́ba kí ó ṣe mi àti ẹ̀yin ní ọmọ àdìjẹ́ náà ẹ kí á pàdé àwọn olùkọ́ wa ní déédéé wòyí ní ọ̀la kí ọlọ́ba kí ó ṣe nírọ̀rùn fún wa àti àwọn tí wọ́n bá aṣọ kọ́ lọ́njẹ́ kí a lè rí mùlù kò lè sọ aláǹfààní náà lálẹ́ kẹ́mọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.